فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أدعوكم الله وبعد أترى إكرامتي بل فما سوى محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé nínú àwọn sọ́hábà rẹ̀ gbogbo tí ó bá ń tọ́ ìlànà Nabi sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbogbo àgbéyàmà abẹ́rẹ́ ọ̀la kò fi kẹ́yì kúrò kalẹ̀ gbogbo wọn náà gbogbo àwọn tí a ń gbọ́ra wa akẹ́rọ akọlọgbọ́lọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, ترى أصول السنة للإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله في أنباك قارئة ولين حلقة عليك الجلاء نيوري تيرانا نبتي أقل منه هنا نبتي إمام سوايقي قال المصنف رحمه الله والإيمان قول وعمل يزيد وينقص كما جاء في الخبر أقمل المؤمنين إيمانا أحسنهم خلقا ومن ترك الصلاة فقد كفر وليس من الأعمال شيء تركه كفر إلا الصلاة من تركها فهو كافر وقد أحل الله قتله الإمام أحمد بن حنبل عليه رحمة الله في أمبك ترى ولو tíra yìí náà ni tíra tó ń ṣàlàyé nípa nǹkan tó ń jẹ́ ìpìlẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam tó ṣe pé ogun tó bá fẹ́ ń jẹ́ ẹni tí ó rí pé òun ṣe súnà àbí kí àwọn nǹkan yẹn kó jòkó sínú ẹ̀mí rẹ̀ kó gbàgbọ́ ṣéèkì ní wal-iman ní tàbí ní al-iman ìgbàgbọ́ náà ni nǹkan tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ lólérí tó ṣe pé ń tá ń pè nígbàgbọ́ yẹn náà ọgbọ̀dọ̀ yíyàn in tí àwọn alìsúnnà wal jama'a tí wọ́n mọ̀ sí pé yí ń jẹ́ ìgbàgbọ́ lélẹ́yìn àwọn tí wọ́n yàtọ̀ sí àwọn alìsúnnà in tí àwọn náà gbà pé ìtí ń jẹ́ ìgbàgbọ́ lélẹ́yìn ẹ̀rí pé mo ti máa ń tẹnumọ́ níta bá ń sọ pé alìsúnnà òun náà làwọn tó ṣe pé wọ́n ń ṣẹ̀sìn tí anábì sallallahu alaihi wasallam wa gaga àwọn ni wọ́n ń ṣẹ̀sìn tí annabi sallallahu alaihi wasallam wa gaga orúkọ ìwá ni kìí ṣe orúkọ tí a máa ń gba fọ́ọ̀mù pèmí náà fẹ́ gba fọ́ọ̀mù alùsùnà àbí orúkọ tí a máa ń proclaim ìpé náà lèmi náà náà alùsùnà so ni pé àdìsọ́kànyàn yẹni pé ìgbàgbọ́yàn bóyá ni pé ìṣiṣẹ́yàn yẹni pé ìṣiṣẹ́ ẹ̀sìn àti ọ̀nà tí yẹn bá ń gbà ṣe fún ní ọmọ ṣàlàyé yẹn pé lágbájá yìí ahàlùsúnà ni bákaná ìgbàgbọ́yàn àti iṣẹ́ tí yẹn bá ń ṣe nínú ẹ̀sìn ọ̀nà tí yẹn bá ń gbà ṣe fún ní ọmọ jú ìpé yìí kìí ṣe ahàlùsúnà so ahli sunna òun náà ni ìlànà tí anábì sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fún àwọn mùsùlùmí láti mọ̀ bí sin ọlọ́run ọba nípa ọ̀rọ̀ al-iman imam ahmed alayhi rahmatullah wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nínú tíra wọn yìí wọ́n ni tí ń jẹ́ iman wọ́n ni qawlun

wípé mo gbà nǹkan báyìí gbọ́ tó jẹ́ pé nínú ọkàn rẹ̀ kò gbà gbọ́ ìyẹn lè máa sọ pé mùsùlùmí ni mí tí ó sọ jáde pé mùsùlùmí lòun àmọ́ nínú ọkàn rẹ̀ kò pèlà rẹ̀ ní mùsùlùmí qawlul qalbi òun náà ni gẹ́gẹ́ bí al-ikhlas ìyẹn ni pé sincerity kí yọ máa ṣe nǹkan nítorí tọ́lọ́run àbí kí yọ sin ọlọ́run ọba nìkan ṣoṣo ipe wọn nìkan náà ni mo gbà lẹ́nu tá a máa sí inú ọkàn ní máa ń wà tí yẹn bá ń pariwo rẹ̀ lẹ́nu tí kò sọ nínú ọkàn yẹn jáde bẹ́ẹ̀ ẹnìyàn iṣẹ́ náà wọ́n tó pín sọ́dọ̀ méjì amalun qalb iṣẹ́ ọkàn bẹ́ẹ̀ bakana. amalul jawarih èyàn ni pé iṣẹ́ ara òun náà ń bẹ ní ìgbàgbọ́ pé ń ń pè ní ìgbàgbọ́ iman èyàn ó sọ̀rọ̀ iman jáde lẹ́nu ṣùgbákanáà iman sún jòkó nínú ẹ̀míyàn

so tí ń jẹ́ ìgbàgbọ́ qawlun wa amalun ní tí alimamu ahmed alayhi rahmatullah tí wọ́n fi ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní pé lẹ́yìn ìgbà tí anábi sallallahu alaihi wasallam lọ tán àwọn oríṣiríṣi nínú àwọn mùsùlùmí ni wọ́n ya ẹ̀yà oríṣiríṣi ni wọ́n define oríṣiríṣi nínú nǹkan ẹ̀sìn ara nǹkan tí wọ́n define tó pé wọ́n ń ṣàlàyé rẹ̀ lọ́nà tí ó òun náà ní tá ń pè ní al so àwọn tí wọ́n ń pè ní al-khawarij lérí ọ̀rọ̀ imanu yìí wọ́n yapa sí alìsúnnà níbẹ̀ àwọn tá ń pè ní al-murji'a lérí ọ̀rọ̀ iman àwọn náà wọ́n yapa wọ́n yàtọ̀ sí alìsúnnà níbẹ̀ subakana al àwọn yẹn náà wọ́n tó yàtọ̀ sí alùsùnà níbẹ̀ ó túnmọ̀ sí pé oríṣi gbòógì yẹn ni pé tó ń jẹ́ tá ni pé ìyàní àwọn àkídà tó ní tí ó dá tó sì nípínlẹ̀ mẹ́ta náà ló dúó ní tako tí ń jẹ́ àkídà alùsùnà tó jàmá nípa ọ̀rọ̀ ta'riful iman látara definition iman lásán àwọn khawarij àwọn gbà pé ìtí ń jẹ́ al-iman wọ́n ní iman wọ́n ṣe dédé pẹ̀lú alìsúnà níbi àwọn kankan àwọn náà gbà pé qawlun wa amalun èyàn sọ jáde lẹ́nu ṣubákaná èyàn ó sì tún fi sínú ọkàn èyàn ó sì tún máa fi ṣiṣẹ́ wọ́n ní àwọn gbà bẹ́ẹ̀ àwọn ibi tán ti wáyàtọ̀ sí alìsúnà wal jamaa imani lọ́dọ̀ kìí lókè sí ẹ̀ la yazidu wala yanqus iman lọ́dọ̀ tí wọ́n yọ bẹ̀ lójú kan stagnant làwọn gbà pé ó gbọ́dọ̀ wà ikọ̀ gbọ́dọ̀ lé kò sì gbọ́dọ̀ dí torí pé kí ló fà táwọn fi ní pé iman ní ó gbọ́dọ̀ dínkù tó bá ti rí ẹni tí ó ń ṣe nǹkan kan tó tako òfin ọlọ́run ní nǹkan ẹ̀ṣẹ̀ láńlá yukhrijuhu min al-islam wọ́n ló ti jáde kó ní islam wọ́n ní kò jẹ́ mùsùlùmí ma sólè ọ́takùn tí àwọn alìsúnà tí wọ́n gbàgbọ́ pé tí ń jẹ́ iman náà ni imam ahmad ni wọ́n sọ nínú tíra yìí ike wal iman tí ń jẹ́ ìgbàgbọ́ qawlun èyàn sọ̀rọ̀ jáde lẹ́nu pé ashhadu ọgbọ́dọ̀ máa kírun iṣẹ́ nù ọgbọ́dọ̀ máa gbàwẹ̀ iṣẹ́ nù yọ zaka iṣẹ́ ni lọ sí hajj iṣẹ́ ni gbogbo àwọn iṣẹ́ ń bẹ nínú Islam ẹniyàn imam wa yazidu wa a iman ma ń ìmánì yẹn lè lọlẹ̀ Imam Ahmad wá ní kama jaa fil khabar gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn sí wá nínú hadith annabi sallallahu alaihi wasallam tánàbí ni akmalul mu'minina imanan anábí ni ẹni tí ìmánì rẹ̀ pé jù nínú àwọn mùmìní ẹni tí ìmánì rẹ̀ pé nínú àwọn mùmìní òun ni ahsanuhum khuluqa òun lẹ́nà tí wà rẹ̀ bá dáa ó mì pé ìmánì yẹn yóò ti wà àmọ́ nǹkan tí ó jẹ kó tó pé tí ó jẹ kó ga sókè òun náà ni pé ìwà dáadáa ó túbọ̀ sí pé ẹni bá ní ìmánì ìwà rẹ̀ ọkùnrin ẹ̀káàtò ó túnmọ̀ sí pé ìmánì rẹ̀ ṣe kí ni kò pé ìmánì rẹ̀ ò tí pé àmúlọ́dọ̀ khawarij tó bá jẹ́ pé àwọn ìwà tí wọ́n ń sọ yìí ìwà tó ṣe pé téèyàn bá ṣe ọmọ já sí ẹ̀ṣẹ̀ láńlá ẹnìyàn kò ní jẹ́ mùsùlùmí ọlọ́dọ̀ tí wọ́n wọ́ irú ẹ̀ náà ó sì ta wọ àárín àwọn èèyàn ẹni tó bá mọ́ kí sáwọn èèyàn dáadáa so àwọn èèyàn ọ̀ká ọ̀rọ̀ yẹ kó tó bá rẹ̀ nìkan nìsìn bóyá ó ṣe nǹkan fún bóyá parọ́ fún àbóṣì jàǹbá fún ẹni ni wọ́n yíè ṣe mùsùlùmí àkẹfẹ́ yíè ṣe mùsùlùmí àti kèfèrí ni wọ́n yìí ah ṣe ọparọ́ fún yàn ó ti wáyọ̀ yàn nínú Islam irú akídà yà àdìsọ́kàn yẹn àwọn ìwà akídà àwọn àwọn khawarij yẹn ni pé ideology àwọn khawarij tó penetrate táwọn èèyàn kama tó sì lálẹ̀wò sí àárín àwọn èèyàn ni so bákanáà àwọn Murji'a akídà tí wọn òun ni pé àwọn gbà pé tí ń jẹ́ iman ipé ó wà tasdiq kí wọ́n sáti gbà pé mo gbà lódodo mo gbọ́ Ọlọ́hun gbọ́ tó bá ti wí pé mo gbọ́ Ọlọ́hun gbọ́ tó gbà nínú ọkàn rẹ̀ kọ́lá tí ò bá ṣe kò kírun gbígbà rẹ̀ àmọ́ yóò ni so wọ́n ni mùsùlùmí so yẹn ni pé àwọn òǹkà iṣẹ́ iṣẹ́ tí yẹn máa ń ṣe wọn ọ̀ká kún ìgbàgbọ́ irú eléyìí náà ó ń bẹ láàrin àwọn musulmi náà táwọn èèyàn ò ma ipé kìí ṣe ideology ti islam kìí sàdí ọkàn islam so àìdí ọkàn àwọn mọ̀rọ̀jí àní bí kánrẹ́ nìkan nìsìn kó jẹ́ pé ẹni yẹn bóyá kìí kírun kí wọ́n pé ìkínú igbá rẹ̀ sí ẹni tí ó bá kírun ìṣe mùsùlùmí ẹ ọlọ́lọ́ mẹ́ni ẹ̀ ọlọ́lọ́ mẹ́yàn tí ẹ̀ ìrun ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ àwẹ̀ kọ́ àwọn oníṣúfí ni ẹni tí ó tẹ̀lé àṣẹ rẹ̀ so akídà ìrẹ̀já ni yẹni pé akídà àwọn mọ́rọ̀já sórí eléyìí ẹ̀yẹn gbọdọ̀ kíyèsí akídà alùsùnnà wal jama'a òun náà ni al'imánu qawlun wa amalun wa i'tiqadun so òun eh, náà ni pé èyí ó di sẹ́mi ti pé á mú nígbàgbọ́ sọ́lọ̀mù bákanáà yóò tó mọ́ sọ́jáde bákanáà yóò tó wá tó mú jù tó alimam ahmad wani yazidu wa yanqusu ipe imani te ri yan o a ma lekun a sì ma dínkù yẹn pé imani ma ń ga sí i ma ń ga ma ń ga sí i tí a ah, lágbàjá imani rẹ̀ ń ga sùkọ́ á ka tí yẹn ma imani ga tí bá ṣe pé iṣẹ́ rẹ̀ yẹn pé iṣẹ́ tí yẹn ma ń fi àwọn oríkì ara ṣe so àbí iṣẹ́ tí yẹn máa ń fi àwọn ọkàn ṣe bí iṣẹ́ yẹn bá sí ń lé sí tí bá sí ń pọ̀ sí ní iṣẹ́ rí sùkúnyẹ ọmọ pé imani lékúnnù bí àwọn iṣẹ́ yẹn bá sí ń dínkù sí kí ọmọ pé imani yẹn ti ń dínkù ní kí ni àpòjú yìí tá fi mọ̀ pé imani yẹn imani a máa dínkù imani a sì máa lékún ẹ̀rí pé nínú Al-Qur'an ọlọ́wọ́ bá ní هو الذي أنزل عليهم هو الذي أنزل عليهم الكتاب ليزدادوا إيمانا مع إيمانهم هو الذي أنزل عليهم السقينة هو الذي أنزل على المؤمنين السقينة ليزدادوا إيمانا مع إيمانهم قلوا أني ميولون وبا نموسى ìfọ̀kànbalẹ̀ fún ìfarabalẹ̀ fún àwọn mùsùlùmí lè yẹ̀zdádù ìmánà máa ìmánìyàn kí ìmáni wọn kọba lè máa tó ń lékún sí lórí ìmáni tí wọ́n ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àfáà ní àyà yìí ní ṣàlàyé ni pé a àti ìmáni máa lékún bákanáà wọ́n tún ní ọlọ́wọ́ bá ní alladhina qala wọ́n ní àwọn tó ṣe pé àwọn èèyàn ń wá bá wọn ẹni pàwọn sàábà náà sọ̀rọ̀ ọ̀sánlá sáàkọ́ bá wọn pé eh àwọn ọ̀támà ti kójọ òdè yín o tó bẹ́ ṣe yín báṣubáṣu ṣe rí ọ̀rọ̀ tó wọ́n gbọ́ yẹn fàzádà ohun ìmáàna ọ̀rọ̀ yẹn tó wá lékún ìmáàni wọn sí wàkọ́lù hasbunallahu wa ni'mal wakeel òǹkà tó ń ṣàlàyé nínú hadith ipé iman tẹ̀rí yẹn ó ní iman iman dàgbà iman tóbi tó tóbi rabata bí ó kè lára èèyàn bákanáà iman a sì máa yọ tí ó yọ kú ọmọ náà gún sáàmàtí jẹ́ ọmọ náà gún òun ni kíni yọrọ ẹn tó bá máa ń sin ajẹ́ kíní kan mẹ́tí máa ń rìn lára àyàwá ẹ̀ ní rí rárá bí tí ó kéré dé kíní ẹ̀ ń pè ní yọrọ ikú iman ni ẹlòmí yọ yọ kò ní ju báwọn lọ náà tó ti bó ṣe yí ọ̀hún náà tó ṣe kù yẹn náà imani náà lè ń jẹ́ so imani náà lè jẹ́ kí ni wá máa ń fa tí imani fi máa ń lékún òun náà ni ìṣẹ̀sìn ìmójútó ẹ̀sìn ọlọ́run ọba níbi àkídà ni kí ọmọ gba rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kọmọ́jì kẹrẹ̀dẹ̀rẹ̀dẹ̀ so gbogbo nǹkan tí ìyẹn náà mọ̀ pé ah, ọlọ́run ọba ọ̀fẹ́ kìíní kí wọ́n mọ̀ pé ìníṣe ah, bí ó so à ń di nǹkan mọ́ra à ń sukọ́lé à ń sukọ́pá ní kí n sún ti lẹ́bọ́ ní ẹni yẹ ìmọ̀nì rẹ̀ ṣe kìnnì ń dàgbàsókè nù so tó ṣe ní òun náà rí pé òun wálẹ̀ gbogbo nǹkan tí ń fojú yẹpẹrẹ ojú ojú láláwò lánàá bá di nǹkan tí ó iṣẹ́ rẹ̀ ní ma ń sàfihàn kò sí ó sùn kankan tẹ́ ma fi wọ́n kò sí ó sùn tẹ́ ma fi wọ́n so ìfúnà kálùkù rọrùn láti wọn láti ma wọn tara rẹ̀ àmìyàn lè ma wọn tèèyàn nígbà mi tí wọ́n bá wo iṣẹ́ tèèyàn sí pé alágbájá ah, ah, ah. kìí ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá ń jòkó lójòkó ìkọ́lápọ̀ lè bá wọn débẹ̀ kí la wá ìgbé tó bá ti di kọ́ ń sọkúsọ wọ́n ń ṣìṣẹ́kúṣe wọ́n ń sọ̀rọ̀ kọ́rọ̀ kí bá wọn jùkú mẹ́ kí bá wọn dá sọ̀rọ̀ lọ́rọ̀ so òun náà lọ́wọ́ lórí wọn ni ààyè ah, ìjábẹ̀ ọ̀rọ̀ lápájá ìjábẹ̀ ká mọ́ sọ àà ah, ìmánì ti ṣe kí ni ìmánì so bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan tó ní ṣe pẹ̀lú ìbádà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jíròrò lọ́yìn síwájú àwọn àsìkò oorun màtúyà lọ bá rí pé gbogbo ẹ̀ ní ó di pé tí ń yọmọ lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan a imani ṣíkìní indikun a máa lánàá wọ́n náà lórí pé gbogbo àwọn nǹkan yìí ṣe àmọ́ lónìí ó ti rí pé ìrọ̀rùn fún mi láti ṣe ìrọ̀rùn fún mi láti ṣe imani lékún náà nù imani lékún kódà ẹlòmíì àti lóbìnrin àti sí ọmọka àti yọ a máa nílá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó di ti gbé rọrùn fún ọ láti lè mọ́ sí lati mú kalẹ̀ láti lè mọ́ yọ apá kalẹ̀ tọ̀ ìmọ̀ lè ṣe kíni ìrora ń lọlẹ̀ kù dẹ́ẹ̀dẹ̀ díẹ̀ náà ó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ náà lọkùnrin náà gbogbo nǹkan mi ti rí pé wọ́n lọ mú káàkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹ̀sìn so so gbogbo àwọn nǹkan yẹn kọ́dà tó tún ní ṣe pẹ̀lú àwọn yàní àwọn ìwà ìwà àwọn ìwà dáadáa tí Islam faramọ́ tí Islam yọ́nú sí tí Islam yìí wà ká máa ṣe tó encourage wa lérí rẹ̀ wọn náà ló máa ní sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn so imani rẹ̀ ń ṣe kíni imani lọlẹ̀ lọ سنن الايمان يزيد وينقص ايمان اما ديكو ايمان اسماء اما اما ليكم النبي صلى الله تصوب الايمان بدع والسبع والسبعون شعبه اعلاها لا اله الا الله وادناها اماطه الاذى من الطريق anábi ní ṣẹ́rí iman àwọn branches ẹ̀ sallallahu alaihi wasallam anábi ní àwọn ọ̀nà tí iman pín sí ó lé ní nǹkan bí àádọ́rin ẹni pé 70 17 ó lé ní 70 tẹba ń kàpọ̀ ilé iná ara ìgbàgbọ́ ní ilé iná ara ìgbàgbọ́ ní ilé iná ara ìgbàgbọ́ ní ó tún kẹjọ ọ̀nà 70 anábi wá ní àláhà èyí tó ga jù níbẹ̀ wọn náà ni la ilaha illallah wọn ni aqida kí wọ́n gbà pé kò sẹ́ni kankan tí ọlẹ́tọ̀ sí ẹ̀sìn kò sí kankan tí ẹ̀lẹ́ gbé ẹ̀sìn ọlọ́run ọba fún àfi Allah so ẹ̀sìn tá a bá ń sọ yìí kí wọ́n kírun fún yàn kí wọ́n gbàwẹ̀ fún yàn là ń sọ so ìbẹ̀rù ìbẹ̀rù kí wọ́n bẹ̀rù yàn bí ọlọ́run fọlọ́run sí òfin báyìí kẹ́lẹ̀ kan sí sòfin pé ọ gbọ́dọ̀ ṣe má kí wọ́n sọ̀rọ̀ nípa ìṣe máa wò kọ́lá tó a pín nǹkan tó ṣe má yẹn kì í ṣe òfin ọlọ́run a kì í ṣe ẹbọ ẹnu pé lápájá lọ pọ́ láti pé ọgbọ́dọ̀ ṣe má wàlá ìṣúríkùtọ́ àní ẹbọ ńlá ní ẹbọ tọ́lọ́lọ́mọ islam ẹlùmí tó ti bàjẹ́ látara ní kàbáwọn kí wọ́n sọ pàá ní ọgbọ́dọ̀ ṣe kí ní ìmọ̀sẹ̀ jáwọ́ lérí kàbáyì ńgbọ́dọ̀ orí kó sí máa wọ́n sí ni ah tọ́ ní sí máa náà pẹ̀lágbàjá fásitì rẹ̀ sókè kọmọ rí nǹkan ẹ̀ká ọmọ rẹ̀ máa fásitì lọlẹ̀ máa kọmọ gbogbo ọkàrá sókè lọlẹ̀ ṣe ọgbé kíyàn fásitì sílẹ̀lẹ̀ kìí ṣẹbọ̀ kí sókòtò yọ kọjá púpọ̀ ẹsẹ̀ kìí ṣẹbọ̀ àmọ́pẹ́ nìkan lọ́pọ̀ láṣẹ yẹn ìgbẹ́ ọ̀nà bá àwọn ọmọ yíyọ ya wọ́n náà dá sókòtò rẹ̀ lọlẹ̀ àbí à ah, wọ́n ti láwọn ẹ̀dùn ya fásitì mi lọlẹ̀ ẹ̀pọ̀ lẹ́lẹ̀ yẹn ṣe ọlọ́wọ́n bá yẹn ju ilé inú suratul Tawbah ayat 31 ọlọ́wọ́n bá ní àwọn Yahudi tẹ̀rí yẹn ittakhadhu أحبارهم wa ruhbanahum من دون الله àwọn ọ̀gá wọn àwọn àfá wọn ni wọ́n sọ́dọ̀ lọ́wọ́ wọ́n ti fi ọlọ́wọ́ balẹ̀ ọ̀ ìjọta náà ń káyà yìí fún ẹni tó ti ṣe ẹ̀sìn christianity rí ọ̀hún náà àìdí ibn Hatim ó ní à ah! ó ní ìgbàtà àbí ṣe christianity à kìí sìn wọ́n o àìsìn tán bá lọ́lọ́run ọ̀fẹ́ kìíní kan tọ́lọ́run bá ọlọ́run ní ìfẹ́ kìíní àwọn ènìyàn sọ pé àwọn fẹ́ ẹyẹ máa ṣe ẹ̀yìn ó sì máa ṣe àdíyìn ni a máa ṣe bẹ́ẹ̀ lọ́tọ́ tí ń jẹ́ pé ẹ̀sán wọ́n dọ́lọ́run tó ń sọ fún ináàrùn ṣíríkù tọ́ náà ni so bẹ́ẹ̀ náà ṣíríkù khawf kí ọ bẹ́ẹ̀ rúyà so gbúrò nǹkan yẹn tó ìyẹn gbọdọ̀ kíyèsí nínú àwọn ọ̀nà tó ṣe pé yẹn fi máa ń mọ̀ pé ìmánìyàn ga ṣùgbọ́n lè yẹn ṣe fẹ́ ga tó tí wà ga jù fún ọlọ́wọ́ bá lójú yẹn bóòlù ṣe fẹ́ ga tó kí ló fẹ́ ní kí ló fẹ́ dì kí ló fẹ́ bóòlù ṣe fẹ́ tó tó pé òfin rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wà jọyàn lójú ju ọlọ́wọ́ bá lọ ṣùgbọ́n àwọn nǹkan yẹn tó ní jẹ́ pé ìmánìyàn ń yòrò ń yòrò tó kọ́lọ̀ kọ́ alaihi wasallam ó ní lọlẹ̀ jù ó ni ìmá pọ̀tùl adha min at-tariq ní kí wọ́n pé ah, ìṣúlọ́wà lójú ọ̀nà yìí àbí ìgò tó fọ́lọ́wà lójú ọ̀nà yìí jẹ mú kó lójú ọ̀nà kọmọ ṣíyàn lè ṣe so irú gbàgbọ́ tí yẹn fi mú nǹkan yẹn pé àtòrítọ́lọ́wọ́n ah, ara àwọn ìmánì tó ara àwọn kéékèèké ìmánì so intervallum ni pé àṣẹ ìmánì ìmánì nígbàtí máa àwọn gíga gíga ìmánì wà bákan náà àwọn ìrẹ́lẹ̀ iman àwọn iman tó na òun náà so ní pé tí wọ́n bá ti ń so bí wọ́n bá ní iman bí òkè ìsọ̀rọ̀ àmì ayé díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ bákan tí wọ́n bá sì ní iman tó mọ́ gẹ́gẹ́ ọmọ bí wọ́n bá sì ń so ni jamaa lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí bí ó ṣe fi kọ́ àwọn sàhábà anábi ni akmalul mu'minina imanan anábi ni ẹn tí a lè pè ní mu'mini tí imani rẹ̀ pé jù wọn ni ahsanuhum khuluqa wọn ni tí ìwà rẹ̀ bá dáa jù yẹni pé tá bá rí gbogbo èèyàn tán ní sáré pé wọn ni imani wọn àkídà wọn dáa ẹsìfẹ́ wò pé ta ló dáa jù tó wá wẹ̀ tó ń bá tó wá níwájú fẹ́yàwó láfaradà ni wọ́n ti ní kó láfaradà ilé ìjú mi lọ́wọ́ pé kí ló dá ilé ìlàfaradà ọ so ìwà náà so àbí ẹ̀ ti ẹ̀wọ́nà nínú istiqama ní pé eh, ẹ̀wọ́ lágbẹ́yà sí dúró gbàtí wà láìdé kọ́lápọ̀ tíjú alájí wọn bí wà fojú yóò tíjú alájí ọmọ abisẹ lọ́hùn àìrọ́ ah, ìní tíjú alájí bí a ah, ilé ojú mi lọ bí o sì máa rí ti ara yẹn nìyẹn so àbí ẹwọ́n tẹ́ni yìí ń tó yẹ kó bínú sí ni a ah, kò sì bínú yà á ilé yìí eléyìí tí èmi lè gbé léyìí mọ́ra gan á ah, eléyìí ojú yàn lọ so in tí yàn lè fi rétí ìgbàgbọ́ léléyìí sàwọn kí wọn rétí ìgbàgbọ́ bí ẹ̀rí láwà ní rẹ̀ ẹ̀rí bó ṣe wà kí bá bẹ̀m̀bẹ̀ ẹ̀rí bó ṣe kíní kan hmm, kọ́dẹ̀ ẹ̀rí bó ṣe máa sọ nǹkan hmm, nígbàgbọ́ so ẹ̀rí bó ṣe máa sọ ẹ̀rí báwọn yẹn ṣe pé ti yẹn kọ́ nígbàgbọ́ so ti ń jẹ́ ìgbàgbọ́ òun so a máa so níbi mùsùlùmí gbọdọ̀ ṣàkíyèsí ara rẹ̀ nípa pé ǹjẹ́ ìmánì ǹjẹ́ ń lékún sí ni àbí ń lọlẹ̀ sí ní ọmọ ògùnra rẹ̀ bẹ́ẹ̀ so ìmánì yìí náà ni nìfìmà wípé àwọn Khawarij wọ́n ṣe mistake tó ní agbára látara ìmọ̀kan àti àṣejù so àwọn ẹni tí ń ṣẹlọ́run tí ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ ní ká má ṣe tíró ẹni yẹn tó bẹ lè kú tí ò ríbi tú bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹni hun kèfèrè ni wọn ní kírun sí la wọn ní wẹ̀ wọn sì ní sí sí àyè àwọn mùsùlùmí sokọ́dọ̀ irú ẹni yẹn láti gbà kótó di kó kú gan wọn ní ìyẹn lè pa torí pé ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ ni fi ń ṣe lọ́hùn ṣùgbọ́n eléyìí ó tako ìlànà ahlu sunnati wal jama'a òun náà ni pé ẹni tó bá ń ṣẹlọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ láńlá ìzìzì náà ń parọ́ oúnjẹ lè so alìsúnà gbà pé á ah, ẹni yìí mùsùlùmí játi jàti lélẹ̀ yìí mùsùlùmí játi jàti wọ́n fi mùsùlùmí kún orúkọ rẹ̀ so pé mùsùlùmí játi jàti lélẹ̀ yìí á ah, mùsùlùmí rédèrèdè lélẹ̀ yìí so bí wọ́n ṣe wà lélẹ́ yìí ṣùgbọ́kaná tó rí pàtàkì ìwà níbi tí imam ahmed tí wọ́n sọ yìí kíyàn gbọdọ̀ ní ìwà wallahi yóò burú fún yàn kíyàn jẹ́ ní tí ń ṣe súnà nabi sallallahu alaihi wasallam kó wá ti pé wà ní níwà aburú lánlá ni kíyàn mọ́ ní àdámẹ́ lómi lè jẹ́ pé tí è ṣe ẹni tó farabalẹ̀ ní àdámá àrùngbà tí ti ń gbọ́ gẹ́rẹ́ pé kíní yìí nínú nǹkan tí Islam fẹ́ ká fẹ́ ni tí Islam fẹ́ ká ṣe ni ìwà tí Islam fẹ́ ká ní ni so ìyẹn gbọ́dọ̀ wá jẹ́ra ti òní máa pàírọ̀ wọn gbogbo tí ń jẹ́ ìwà tí ọ̀dá wọn òní máa ṣe agídí yẹn má òní máa bínú má tó pé ìbínú tí wọ́n bá bí kí òbí torí tọ́lọ̀ torí ẹlòmí tó lè sí gbọ́ o lórí gbọ́n dáa má bínú má wọ́n máa wọ́n al-ghadab fillah wal wal-bughd fillah so yóò bínú torí tọ́lọ̀ gbà á torí kí ní kí lọ́wọ́ bínú lọ láyé ìlégbárú eléyìí aláìláyé wọn ni àṣẹ máa bínú báyìí èmi bínú àwọn nítorí tọ́lọ́run ní láíláyé ìlẹ́gbà àhẹ́sìn ọlọ́run lọ́fẹ́ mọ̀gbà lọ́wọ́ mi tó báyìí láyé ìlẹ́gbà fún àbẹ́sìn ọlọ́run lọ́yẹ̀ yẹ báyìí láyé ìlẹ́gbà fún so ìtí jẹ́ pé èèyàn ń bínú torí tọ́lọ́run ọba náà ń bínú ẹ ọ jẹ mí lówó kò fún mi àbí ọwá rúkà kò rú dáadáa ọkà wá dí kókó ní kankankan gbogbo so torí pé kí ni ìyẹn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ló ṣe sùúrù ẹṣẹ́ ọbẹ̀ yìí sí ẹni àpapọ̀ bọ́nà ṣe ní ó ṣe wáyé ní ọ̀kánás so n ti jẹ́ pé èèyàn rí àyẹ̀ trénù a ń pè tó ń jà sí ọ̀rọ̀ ayé náà lọ́wọ́ ń jà sí gbogbo pa so abóbìnrin náà ni tí ó mọ̀ jà sí pẹ̀lú ọkọ rẹ̀ kọjọ́ pọ́rọ̀ ayé ni ló sàmọ̀ jà sí kò sí pé kó jà sí ọ̀rọ̀ ẹ̀sìn jọkàn kó wọ́n ní ìfẹ́ sí tí ìṣe díẹ̀ ìjọ́kanlẹ̀ arábìnrin kan pè mí ó ní pé òun fẹ́ sọ̀rọ̀ ọkọ òun fún mi pé ọkọ òun ń ṣe nǹkan tí ó dá o ń bá wọn bá wọn sọ̀rọ̀ gidi gan wọn sì tó dùn gan sáwọn kékeré ní abẹ́ sọ àti ọ̀yà oníwọ̀n máa yan ní kọ́lá náfílà lóòrù náà ọmọ èèyàn dédé má ah ní èyí sí tó sí mẹ́ pẹ́ pé ọbẹ̀ sọ̀rọ̀ tí ọjọ́rọ̀ ayé kan ní mọ́ fọ́kà sí pé ọ̀sọ̀ so bí èèyàn ṣe máa rí lẹ́lẹ́yìn bí èèyàn ṣe máa rí lẹ́lẹ́yìn so kọ́lá wọn bá kí nínú ìlànà alìsúnà ẹni pé àkídà alìsúnà tí wọ́n jama'a o ní pé ẹni tó bá fi ìrun kalẹ̀ tí ó kí faqad kafar ẹniyẹn ó ti ṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n bá o ẹni kó ti jáde kó nínú ẹ̀sìn ẹniyẹn ò kí ń ṣe mùsùlùmí má ẹni tí bá ti kírun sọ jáde lẹ́nu yóò wà nínú ọkàn yàn

ومن ترك الصلاة فقد كفر ẹni tó bá ti fìrún lẹ̀ ẹniyẹn ó ti ṣe kìfìrí pẹ̀lú Ọlọ́run bá ṣòun náà ni pé iṣẹ́ lára iṣẹ́ tó lágbára jù náà ṣe kọwa ní وليس من الأعمال شيء تركه كفر إلا الصلاة wọ́n ni kò sí nínú àwọn iṣẹ́ tàà mọ́ ṣe nínú ẹ̀sìn Imam Ahmed nasọ́bẹ̀ wọ́n ni kò sí iṣẹ́ kan nínú iṣẹ́ ẹ̀sìn tó ṣe kó tíyàn bá fi kalẹ̀ tí ó sọ̀rọ̀ di kèfèrí àfi ìrun àlàyé wà lè lérè alimamu ahmad wọ́n ni wà man taraka as-salata faqad kafar ẹn tó bá fi ìrun kalẹ̀ ẹniyẹ ti di kèfèrí so ọ̀rọ̀ wa pín sí méjì ọ̀rọ̀ àwọn ulama as-salaf àwọn kan ní dídi kèfèrí tó wọ́n sọ yìí kódà tó wá ṣe pé ó fi ẹyọ kan kalẹ̀ ní wá lọ kálásárì kò kò kí títí fá tí àsìkò rẹ̀ fi lọ irú ẹ̀yẹn ti di kékeré o àwọn kan ní ọ̀rùn ike tó bá fílẹ̀ ní fílẹ̀ pé ìníkí ìníkí yẹni pé tó jùhúdan wa inkaran tó ń jiyàn pé kò irun yìí sọ̀rọ̀ yàmá so àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n wá ní ẹniyàn ó fi rún kalẹ̀ tó bá ilé fi kalẹ̀ ó di kèfèrí àwọn kan ní kí wọ́n mú ẹ̀rí wá wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala inú suratu tauba aya 11 ó ní wa in tabu wa aqamu salata wa atu zakata fa ikhwanukum fi ddin wa aqamu salata tó wọ́n kírùn wa atu zakata tí wọ́n yọ zaka fa ikhwanukum fi din olúwa ni wọ́n ti dọmọ ya yín nínú ẹ̀sìn ó mi pé ìjẹ́ ọmọ ya ìjẹ́ mùsùlùmí kò lè tí ìṣẹlẹ̀ àfikọ́ jẹ́ pé èyàn kírùn wa aqamu salata wa atu zakata fa khallu sabilahum yẹni pé tẹ bá rí àwọn kan tí wọ́n kírun tí wọ́n gba ọlọ́wọ́n bá gbọ́ tẹ bá pè wọn tí ẹni kíkọ́ wá ṣe Islam tí wọ́n gbọ́ tẹ́ sí wá sí fún wọn tí wọ́n gbà ṣùlẹ́yìn gbà ìtẹ́wà ní ṣe ẹ ma gbénú lóyìn náà ni tó ní àwọn ma gbénú lóyìn tọ̀ ní tí ò bá fi ní Islam ma Islam ẹ ma sanwó owó pé ẹ gbénú lù ó di kíyàn kógun jà wọn nù ọlọ́wọ́n ni wọ ìntàbú àmọ́tàbá ti túbá tọ́láwọn wọ islamu gba islamu lẹ́yìnbà tọ́láwọn gba islamu tán wọ́n àkọ́mú sọ́lẹ́ta tí wọ́n kírun wọ́n átàwù zakata tí wọ́n yọ zaka ọlọ́ni fàkọlù sẹ̀bìlẹ̀hùn ẹ̀yà fi wọ́n lẹ́ mọ́ bá wọn jàmá ó mi pé islam tán gba ìsìláàmù tán tí wọ́n ń kírun tán bá ti di pẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun ẹ̀dáwọ̀ jà dúró pẹ̀lú wọn so ó túnmọ̀ sí pé ní òkun ìgbà tí wọ́n bá ti kírun àti ìgbà pé wọ́n jẹ́ mùsùlùmí so bákanáà annabi sallallahu alaihi wasallam ó tún ní wa man taraka as-salata faqad kafar annabi ni tó bá ti fi ìrun tó bí lè gbé ìrun kalẹ̀ tí ò kí máa ó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n bá wọn subakana anabi tún ní bayna al-abdi wal kufri aw shiriki tarku salah anabi ní láàrin èèyàn in tó lè demarcate èèyàn tó lè jẹ́ ààlà àbíká ní ìṣọ́ láàrin èèyàn àti kèfèrí àti iṣẹ́ ẹbọ tán lágbájá yìí kò ṣẹbọ mọ́ lágbájá yìí kò sí kèfèrí mọ́ òun ní kíni òun ní ìgbà tó bá bẹ̀rẹ̀ sí tó bá ti di pé ó ń kírùn a máa ń fìrún kalẹ̀ pẹ̀pẹ́ nìyẹn ó ti fara rẹ̀ súnmẹ́bọ ó ti fara rẹ̀ súnmọ́ ṣèkèfèrí pẹ̀lú ọlọ́run kí wá ní mùsùlùmí ni àwọn kì í kírùn a kò gbọdọ̀ ta kò gbọdọ̀ ọ̀rọ̀ méjì yẹn gbọdọ̀ ẹnu ìṣe mùsùlùmí lápájá sí ń kírùn a kọ́lá ọ̀rọ̀ pé eh, ṣe tí ma wọ́n mọ́sálásí bá ní kìwọ̀n mọ́lá sí ma ń kínlé bá ní ma ń kínlé ọ̀rọ̀ rẹ̀ tó sẹpẹrẹ ààyè ma ń kínlé mọ́ rí tí ma sálọ̀ láì ma ń kínlé ààrùn fàmọ́kì wọ́n mọ́sálásí ni ẹ̀hà ọjọ́ tó ọ̀tọ̀tún ní yíò kí wọ́n mọ́sálásí ń ẹ̀ṣẹ̀ ni yíò tọ́lọ̀wọ́n bọ̀ fẹ́ àmọ́kì sí pọ́ yọ́kù nínú ìjẹ́ mùsùlùmí tọ́ oníkọ́rọ̀ náà lámọ̀ rí báyìí ipé ó lágbára gan yóò mọ́ jẹ́ mùsùlùmí lójú àwọn èèyàn pẹ̀lú pé ń kírun àmọ́ kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba sùlátara kókè ní bí ṣe máa ń kírun rẹ̀ yẹn ìkí pátipátí ní ìkí játijàti náà ni ó kírun kọlọ̀lẹ̀ wádìí bíbù Ànábì sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bí mi náà ṣe máa ń kí wallahi òun kálukú tẹ́ bá ń tẹ́lómi ọba máa fà tí jáfún mídíà òun làfà tó ṣe pé kò sí súnà Nabi sallallahu alaihi wasallam ṣan tí ò sí súnà kò lè mọ̀rún kí bóyá ń sọ̀tọ̀rí kọ́ ní àbúlóhun ní àsàlátù kan kiri gbà àbíjálàbí ní ṣe kò lè mọ̀rún kí ó súnà Nabi sallallahu alaihi wasallam ni ó ṣàlàyé bọ́ sí ń kírun fún ọba Nabi ṣe ń kí gangan súnà ní pé ojúṣe ẹnìkọ̀ọ̀kan lélẹ́yìí kọlọ̀ lè wádìí pípúlà nẹ́bí sọ̀lọ́ sálàm ṣe máa ń kírùn tíra rẹ̀ ń bẹ ní lárúbáwá oun tó ń bẹ ní òyìnbó náà wọ́n translate rẹ̀ pé bí anẹ́bí sọ̀lọ́ sálàm ṣe máa ń kírùn gbogbo ọ̀rọ̀ ayé ẹnu kálukú máa ń wá ọ̀nà bí ó sì máa update ara rẹ̀ pẹ̀lú báyé sí lọ ẹwọ àwọn kẹ́kẹ́mẹ́ tó ṣe pé ẹ lè gbọ́rú ẹ̀ ní nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn àbíká níbi 40 years sẹ́yìn ya bá ń sálámà lórí irun tẹbà ní gbogbo lọ́rin alaikum wọ́n ti kó 40 wọ́n ibi tẹ́ ti gbọ́rú ẹ̀yìn sí tó fẹ́ pèrò nílùú lọ́rin ọwọ́n so ẹwọ́ bí tí àwọn èèyàn update ara wọn dé gbà tí update tẹ́ update ara yín débi ọ̀rọ̀ pípè ràn ẹ update ara yín débi pé irú mọ́sálásí tó ń kálukú ń kọ́ nílùú nìsìn kí ló update pípò láṣẹ ń kírun gangan ń kálukú change kí wọ́n mọ́ kí bí ànábì sallallahu alaihi wasallam ṣe ní ká kí torí ìrùn yìí òun náà ní ààlà láàrin wa àti ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba anábìnrin tó bá ti fi ìrúnlẹ̀ tí ó kí ń tọ̀hún kìí ṣe mùsùlùmí má so ìwọ́ ni kí wọ́n jẹ́ mùsùlùmí lójú àwọn èèyàn kí wọ́n jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba so tí ó bá lọlẹ̀ kọ́ bá nábi ṣe ń kírun tí kan kí pátipàtí bó ṣe rí náà ni sùúrù ẹni yẹn kò lè kò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tí ọba ṣe pé ó kàn fìrún lẹ̀ tí kò kírun àmọ́ kò sọ pé ìrun ìsọ́ràn èèyàn tí bá ní kírun ní àmì náà mọ̀ fọ́ràn èèyàn ní àwọn kan nírú ẹni tó bá mọ̀ báyẹn kìrìpẹ́ àkìrìpẹ́ mìíràn takò púpọ̀ dáyọ bá ń bẹ lọ́rùn kọ́nà kó mú ẹ̀mí mi dúró mẹ́lẹ̀ tí wọ́n nílò tó bá tó takò pé káyìn kímá pé ó di kèfèrí nù àwọn àbá ni rọ ìpínlú ọ̀rọ̀ ẹniyẹn irú ẹniyẹn gbàtà anábì ń sọ anábì ní ẹni tó bá fi òun lẹ̀ man taraka salat faqad kafar anábì ọ̀yàn ike àfẹnití bá ń ṣe pé bọ́yá ẹ kò jíyàn rẹ̀ anábì ọ̀sọ́lẹ̀ ọ̀ anábì generalize ní gbogbo ẹni tó bá ti fi òun lẹ̀ tí ò kì kèfèrí nù sọ àwọn apá wa pé àwọn tí wọ́n lọ síbi eléyìí àwọn ni wọ́n lẹ́rìí pé tí yẹn bá ti fìrún kalẹ̀ so tí ó kí ó jiyàn rẹ̀ pé kí sọ́rọ̀ yẹn ni kò jiyàn rẹ̀ ní rẹ̀ nìyẹn kìfèrí ni ṣùgbọ́n ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ kíyè sí ọ̀rọ̀ ẹ̀rùn rẹ̀ dáadáa kọ̀ ṣe Imam Ahmad ní pé wà qad ahalla Allahu qatlahu ẹni tí kò bá wá kírun mọ́ tí ó kírun ọlọ́wọ́n sókè wá sí pé bàbá ní ohun ọmọ rẹ̀ tí ó kírun mọ́ lórí yípa kọ́lé kí ló dé kó ní tọ́lọ̀un wínú ìrọ̀ so ipá ní àgbogbo tó bá ní ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríà kọ́dà kíyàn jalè ọwá jalè ọwọ́ ti lè dín nǹkan tó ẹ̀kan gí lọ́wọ́ nínú ṣẹ̀ríà kìí sí pé ní bí ní ta sí yóò lè yóò máa dáná sun èèyàn sùúrù nǹkan rẹ̀ ó takò fi ọba kò bá mú kó lè ọjà lè kan sáré mọ́ lè yọ pẹ̀tró kan lè sún ní ó takò fi ọba sùúrù ẹniyẹn so kí o ní gẹ́yàn lọ́wọ́ kí ọwọ́ lẹ́já yìí náà ó sì ní pé fà lé àwọn ìjọba ni ó faláwọn ọlọ́pàá lọ́wọ́ kò sí tó kàn wọ́n jùlẹ̀ ní kò ní jùlẹ̀ níwọ̀n kàn níwọ̀n kàn so òfin ọlọ́run tí kì bá ṣe pé kọ́lá kó jẹ́ pé ìjọba ò lo òfin ọlọ́run ọba kì í ṣe pé ọlọ́wà ní ọmọ ìmplimẹ́ntì ṣẹ̀ríà lọ́dọ̀ ara rẹ̀ àbí kẹ́yìn kọ́kẹ́ kúra yíjọ kì ní ọmọ ìmplimẹ́ntì ṣẹ̀ríà gbẹ́n tó bá ti ṣèṣì náà á máa nà á ní ọgọ́rùn búlálà irọ́ àmọ́ ní ìṣẹ́bọ́ ọmọ ṣèṣì náà bàbá rẹ̀ rí ká mọ́ bàbá rẹ̀ yẹn lè sílùkólù àmọ́ kìí sí pé ní ṣẹ̀ríà ní ìsìnkàn iná ní ẹgbẹ̀ ọgọ́rùn ààrọ ah, ẹnìkan individual kò lágbára irú ìyẹn ọmọ jalè nísìn ah, èyàn ń dán lẹ́gba so kìí ṣe pé wọ́n ní ọwọ́ ah, so èyàn lù èyàn fi ṣe ìbáwí fún un so kó fi lè mọ̀ pé tóun ṣe àwọn nǹkan yìí nǹkan tí a gbọ́dọ̀ gbọ́ yí lára pé tí Imam Ahmad ní kí wa man tarakahu wa man tarakaha faqad kafar pé tó bá ti fi rúnlẹ̀ ó di kèfèrí náà ni Ànábì sallallahu alaihi wasallam káfílìmà nípa bí ìrún ṣe tó iná ni wọ́n fi ní pé ẹni tí ó bá fi tó bá lóhun òkírun mọ́ ọlẹ́tọ̀ tó bá wà rí ti pé ṣó túbá so tí ó máa kírun tó bá ní ohun ní kí wọ́n wà dẹ fún jọ́bẹ́ta so máa kírun so máa kírun bá ní àní kí náà níṣẹ́ irú ẹni yẹn yíwà tí pé wọ́n pa nínú ṣẹ̀rẹ́ à àmọ́ wọ́n sọ fún pé yọ́yá máa kírun ọ̀nà sí àmú ti bẹ̀rẹ̀ padà nánà ó ti di pé fílẹ̀ rẹ̀ tó sì máa ṣe ìṣẹ́mi ayé rẹ̀ lọ so bákan náà láti máa bí irun ṣe pàtàkì tó anábì sallallahu alaihi ojú kó yíwa ẹwọ́n ẹ̀ ọ̀rọ̀ tí ma muhammad sọ tí wọ́n ni wà laysa min al-a'mali shay'un tarkuhu kufrun illa salah wọ́n ni kí ẹmọ wáwò pé ẹni tí ó bá ti kírun nìkan òun ni ó sọ̀yàn di kèfèrí o gbogbo tí ń jẹ́ arkanul islam bí kí ni wà lọ hajj tó sì lówó kẹ̀kẹ́ ń dẹ̀mọ́ tẹ́ báàkì ẹni wọn ní kẹmọ́ àwọn olè wíṣẹ́ owó sílú adúrówó ní wọn lè wíṣẹ́ síbẹ̀ wọn ẹniyàn ó di kèfèrí so kìí sí pọ́rọ̀ ọ̀run nìkan so àmọ́ ìrún ohun gẹ́gẹ́ nìkan tó ṣe pé kò nídi pé àwọn fowó ṣe kò nídi pé àwọn fowó ṣe ájì ní onídi owó zakani onídi owó so àmì lẹ́yìn gbogbo èèyàn yányán náà ni ó máa ní àǹfààní láti kírun láìsí pàṣẹ fi nǹkan kankan ṣe so ní pé ẹ̀rùn ọ pàtàkì nílà nẹ́sà ọ̀sọ́lá tó sọ́gẹ́ pé tọ́mọ bá ti di ọmọ ọdún méje agbọ̀dọ̀ tí máa pa láṣẹ pé kọ́ máa kírun ọdún méje so àwọn ẹ̀lọ́ lè kírun ọyá kan lọ kírun sí kírun ọyá lọ kírun ní ti kírun ọyá lọ kírun ní ọmọ ọdún méje tó bá ti wá ń nígbà rẹ̀ lọ́mọdún mẹ́wàá wọ́n lúlù tó ń sọ kìí sí lúlù àlùṣìṣẹ́ o kí ọkọ̀ lù ní lúlù tí ó mọ̀ pé lágbájá yóò bínú sí mi so irú àwọn nǹkan yẹn náà ni Ànábì sallallahu ni ó ṣe ní àlàyé fún wa kí láti fi lè mọ̀ wípé bí ìrùn bó ṣe tóbi tó nínú ẹ̀sìn náà ni pa ẹ̀rùn tì ó ti di kèfèrí ó ti jáde kó nínú Islam fún ìṣàlàyé wípé sẹ́ni kọ̀ọ̀kan ní ọmọ dá ilé ìlú lọ́dọ̀ ara rẹ̀ tí ọba rẹ̀ ti kéèkéèrò ní ìsìnlá òjò ọ̀yàn so ẹ̀ sọ pé bóyá irú ẹni kéèkéèrò mùsùlùmí ni ọya ẹjí ká ti ṣẹ̀ṣẹ̀rí àfún ẹ̀rọ ẹ̀ṣì wá sí wá sí fún ẹkìlọ̀ so nkàlùkù ní jùbáwọn sí kò ní ọ̀tọ́ lè ṣe náà ni pé ah, gbogbo èèyàn tí a bá rí ká ah, ẹmọ́dá sí lágbàjá má tí a bá rí pín nǹkan tí ó sì láǹfààní nù tó bá ní kí ló dé kò kírùn tó bá kí ẹmọ́dá ló sọ tó ipé ẹmọ́ pé ó sì ní lára tí ìgbé ní ah, ẹ̀ tó kí mọ́ ó ti wá dá

ó máa ń kọ́ gbogbo ìbàjẹ́ tí ò dáa fún yàn gbogbo tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ ìrún máa ń lè jìnà sí yàn ṣùgbọ́n ọlọ́run tó ṣàlàyé fún apé ista'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'alal khashi'in olúwa ní tẹ́ bá ní ìdí nǹkan lọ́dọ̀ mùsùlùmí tí ń fi sínú ara rẹ̀ káàkiri tó pẹ́ mọ̀ rí lónìí òun náà ni ó kọ aṣọ sọ́ọ̀tì lọ́wọ́ nílò ń lọ chọ́ọ̀chì ẹlòmí yóò kó sínú báàgì ẹlòmí ò sí ẹ̀lọ́ tẹ́ ẹlòmí tẹ́ ti di kiri yẹnyán kí lọ wá kiri yóò ní pírọ́blẹ̀mù yìí pọ̀ òun ní pírọ́blẹ̀mù ni pírọ́blẹ̀mù ọkọ̀ wá sọ́ọ̀fù náà ni pírọ́blẹ̀mù rẹ̀ kò ní tán láíláí lẹ́yìn ìgbà tí ìyẹn bá sọ́ọ̀fù ó tún mí ó tún rẹ́lù ọ́ so bọ́lọ̀ àdánwò yọmọ bá yí ni yóò kèlè máa yàtọ̀ tọ̀tọ̀ síra wọn tí ó fi bọ́ síwájú ọlọ́wọ̀n bá ìtò lè jù ní kí àdánwò ẹ̀sìn kọ báyàn kí ọ̀rọ̀ lè ní àdánwò níbi ọ̀rọ̀ ẹ̀sìn yàn ń gangan lè lórí àdánwò lálá tó báyàn so ní pé kí èèyàn arí àdánwò kan nínú ọ̀nà tọ́lọ̀ kọ́ wa àwọn ni tí yẹn anábì lára àǹfàní tí a máa rí o ní pé tí yẹn bá forí kalẹ̀ lórí ìran gbogbo ìforí kalẹ̀ ni o kìí ṣe ti gbẹ̀yìn o gbogbo ìforí kalẹ̀ anábì ní aqrab ma yakunu al-abdu ila rabbihi aqrab ma yakunu al-abdu ila rabbihi wa huwa sajid ó nígbà tó mi ènìyàn tí máa ń súnmọ́ ọlọ́wọ́ ọba rẹ̀ jù kò nígbà tó bá wà lórí ìforí kalẹ̀ tẹ́ǹkírùn fọ́dẹ̀ rí bí máa ṣe ìtọ́ ẹ máa béèrè gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbà wọn

fún mùsùlùmí tí mùsùlùmí ò fi ní ìdíkọ́ máa lọ lè kiri bọ́ ibi tọ́lọ̀wọ̀ bọ̀ ọ̀fẹ́ so látara tí ó sọ di kèfèrí àbí tí ó mú jáde kó nínú Islam so adọ́lọ́wọ́ èyí tí a sọ yìí jẹ́ kí ó jòkó nínú ẹ̀mí wa kọ́lọ̀n kó sì jẹ́ kó yé wa kó jẹ́ ká lè lò èyí tí ó kú tí ó ti tó náà kọ́lọ̀n kí ó ṣe àṣepé oníkálukú wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà tí a bá rí عليكم السلام Náà ìbéèrè ni pé gẹ́gẹ́ bá ṣàlàyé ipé àwọn oníbídá àwọn oníjálàbí àwọn oníṣúfí ọ̀mọ̀rún kí ọ̀mọ̀rún kí so torí pé kí ni wọ́n ní kí gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe ní kàkí tó a pẹ́rù ibi tí yẹn bá rẹ̀ lè fọ́ọ̀lù sí ní àdúgbò tí yẹn wà fi àwọn náà ni wọ́n jẹ́ ìmáàmù níbẹ̀ so àkọ́kọ́ èyàn rí pé kọ̀mọ̀rún yìí kí tó tí yẹn rí bẹ́ẹ̀ pé a ah, bá ṣe sọ náà lẹ́ni rí tó kí ọ̀nà síbòmí tó ti mọ̀ lọ lé kí i tó wá pé ìwà òpé ibi tí wà kò wá rọrùn fún yẹn láti máa lọ síbi tí àwọn tán máa wa kí wà irú ẹni yẹn èyàn kàn kí jàmá yóò máa jẹ́ náfílà ni náfílà náà lè yóò kí torí pé kí ni kódà kí mọ́ṣálásí wà ládùúgbò kí yọ wá síbẹ̀ so yọ wá kí náfílà pẹ̀lú wọn ọmọ kí irun tiẹ̀ ń lé padà àbí ti kọ́kọ́ kí lé tó wá bá wọn عبد الله بن مسعود رضي الله عنه هنا إذا كان الناس يؤخرون صلاة عن مواقفها انت من يبادي كما بادي كما الله يغلر كون ياسي كوري نقبار أنتي àwọn oníbédé àwọn tó tó fọ́n lórí náà ni pé ká máa ní pé ẹwúrú tí èyí mùdírù mọ́ríkàzì tó tó sọ ẹni tó bá gbọ́ ó ní gbogbo ẹni tí bá ń kírùn lágbò kan ní ìsìn ó ní kò níhùn ó lápọ̀ méjì náà láyídà tó tó onítorí kíni ó ní 2 hours ní Saudi fi léde wa ó ní Saudi wá ń kírùn lágún méjìlá èyàn wà lẹ́yìn kí ní agùn kan ọgbọ́nà dìtù ẹwà ìmọ̀kan omi pé sí kò sí tí a mọ́ fi ń dá àsìkò òórùn mọ̀ ní ṣe bó wà ní ẹ̀sìn so irú ẹni ẹni tó mi ni wọ́n mọ̀ kírùn tí wọ́n àmá tún sọ látàwọn kìtà sùúrù ẹni yẹn wá ní Ibn Mas'ud tọ́rọ bá rí bẹ́ẹ̀ salli fi bayti kírùn lè tí ẹ̀tá sí kò rọ́bá ìtó waj'al salataka ma'ahum subha kọ́ wá sọ ọmọ tọ́mọ̀ bá máa jáde bá wọn kí kọ̀kọ̀ fi síná fìlà ní kò a bá rí gba wọn kùjẹkùjẹkùjẹkùjẹ wọn so kí ọmọ kírùn ti yán lé ìrọ̀ràn yàn rẹ̀ kọ̀kọ̀ wọn so àbí tí a bá rí gómìnà lọ tí ọ̀rọ̀ àrẹ̀lẹ́wọ̀n

kọ́ máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ẹlòmíì kẹlòmínà mọ̀ ní mínà ìgbà tí wọ́n bá ìṣẹ́rẹ̀ àwọn ọmọ òun tẹ́lẹ̀ ilé ìlú òun sí olóòwò kírun mọ́ wọ́n sí mú òsìnà kan fún ilé ìlú mínà kímá ibi kíní kíní kímá kíní kímá àwọn àtàn bá rí so yóò jẹ́ ìkólára fún oníkálukú yòókù náà wọ́n lọ́wọ́ rẹ̀ lásùbà tí ó ṣe náà ni mọ́ sọ ẹ̀ yá kí ọmọ lọ lè kírun bómi so àbí kí o sì mọ́kọ́ kí tí yẹn lè kí ọkọ̀ mọ́ kí jẹ́ mọ́ pẹ̀lú wọn kí wọ́n fi yẹn sí náà fílà ṣe ti yẹ́ so náà ni so wallahu a'lam alaikum salam ọ̀tún rẹ̀ ní ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ẹni tá lè sọ pé ìtọ̀ bóyá ṣẹ̀ṣẹ̀ ní nílò àgbọ́yé ẹ̀sìn Islam àbí ṣẹ̀ṣẹ̀ ní nílò Islam pàápàá jùlọ ṣẹ̀ṣẹ̀ ní nílò àgbọ́yé Islam ó ń ṣe ọ̀gá ẹni láàyè lórí ìgbéni níjà tí ó wà ní ọ̀sán. ṣẹ́rin tí ẹ̀ gbọ́dọ̀ mọ̀ òun ni pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò sọ fún wa pé tí ẹ bá ti ń sẹ́sìn òyìn ní rí ṣòro kọ́dà bí yàn sẹ̀sẹ̀ àwọn tí ó sẹ̀sẹ̀ wọ́n rí ṣòro wọ́n rí àdánwò so kí wọ́n adé pé yàn á ń sọ pítọ̀ pẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣẹ̀sìn bó ṣe yẹ kí ń sìn kí wọ́n wá rí àwọn ìpèníjà lóríṣiríṣiríṣi ìyẹn gbọ́dọ̀ dúró gbọ́dọ̀ sá so torí pé kí ni adẹ́bìsàn sọ́làm débi pé ó dá gẹ́gẹ́ bí ẹni tó wá fẹ́ sẹ́sìn tó fẹ́ mú ẹ̀sìn lọ́wọ́ bí ẹni tó fẹ́ mú iná ògúnná sí àtẹ́lẹwọ́ rẹ̀ ni kí ó wo bí ògúnná ṣe le tó so ànábi ni yóò sì dàbí pé ẹ fẹ́ mú ògúnná lọ́wọ́ ni tó wá fẹ́ di ẹ̀sìn mú ó pé báyìí ó ṣe máa challenge nínú ilé nínú ẹbí nínú àdúgbò tàbí kéèyàn dúró sísin lérí yàn ṣé ti rí ìlú yìí ìlú yẹn tó bá jẹ́ ọmọ ìlú yìí tó gbọ́n tó fi kiri búbá rẹ̀ náà sán fún yàn tí ẹ̀nà ọgbọ́n kí ẹ̀nà sì bó pé ẹ̀nà kiri búbá mi wọ́n tó láwọn òkèyàn fẹ́kẹ́ bí wọ́n bà jẹ́ ni wọ́n kàn bá tiẹ̀ jẹ́ lálùkìyàmà so àti kí ẹ̀nà tají kiri yàn pé tó làwọn bá tọmọ yàn jẹ́ mọ̀yàn lára tí yàn bá ti làkàyè àti kí yàn